Yoruba language fluently in two weeks with the English Yoruba language DVD course 1. According to historical record, the Yoruba language is dated back 6,000 years BC. It is a clear indication that Yoruba language is one of the oldest languages in the world. In order for someone to get the most knowledge from Yoruba culture, he or she must learn to understand and speak the Yoruba language, especially scholars of Yoruba culture and African studies. They must understand the Yoruba language and be able to speak it the best they can. Yoruba alphabet is very similar to English. The following is the alphabet of Yoruba language. A, B, D, A, E, F, G, B, E, H, G, K, L, M, ní O ọ bí rí sí ṣi tí ú wí yí. Yoruba vowels and consonants. The following letters are the vowels. e ẹ e, i o ọ u. The following letters are the consonants b d fi gi gbi hi ji ki li. mi, ni, pi, ri, si, she, ti, Wi, Yi. Pronunciation exercise using consonant and vowels. B, consonant. Ba, be, be, be, bo, bo, bu. D consonant. Da, de, de, di, do, do, do. Fi consonant. Fa, fe, fe, fi, fo, fo, fu. Gi consonant ga ge gẹ gi go go, gu bì consonant gba gbe gbẹ bi gbo gbọ gbu hi consonant ha he he ki ho ho hu g consonant ja j jẹ jí Jo, Jo, jù key consonant ka ke kẹ ki ko kọ ku li consonant la le lẹ li lo lo, lu mi consonant ma me me, mi mo mo, mu ni consonant na ne ne ni no no nu. p consonant pa pe pe pi po po pu. rí consonant ra re re rí. Re, ro, rọ, ru. C consonant. Sa, se, se, si, so, so, su. Ṣí consonant. Ṣá, ṣe, ṣẹ, ṣí, so, ṣọ, ṣù. T consonant. Ta, te, te, ti, to, to, tu. We consonant. Wa, we, where, we, wo, wo, woo. Yi consonant. Ya, yé yẹ yí Yo, yọ yù. Tones and tone marks. Mi, high tone. Do, low tone. Re, mid tone. Absence of tone mark implies mid tone. Replacing one tone with another can change the meaning of a word in Yoruba language. Me, be, to deliver a baby. Do, be, to throw up. Re, be, to ask, as in asking a question. Word tone patterns and their meaning. Tone patterns, word meaning. Re oko, ho. Re re, oko, husband. Re do, oko, vehicle. Do do, oko, sword. tonal pattern do re Yoruba and English. do re awo plate do re èso fruit do re ère image do re òru night do re. aga chair dore odo zero dore oni, crocodile dore okun, ocean dore obe knife tonal pattern dodo Yoruba and English. Dodo. Oh ọ̀dẹ̀. foolish person. Dodo. ìlù. drums. dòdò ọ̀nà. way. Dodo. Oko. sword. Dodo. òkè. Okay. mountain. Dodo. Ewa. beans. Dodo. ìgò. bottle. Dodo, ìgbà time Dodo, Eba. food Dodo, Oni. crocodile Dodo, àgbọn chin. tonal pattern re mi Yoruba and English. re ọgbọ́n wisdom. remi ẹni. mouth. remi imu nose. remi inu stomach. remi ahọ́n. tongue. remi sunkún. cry. remi agbọ́n. wasp. remi ọdún. deer rèmi ikán. termite tonal pattern domi Yorùbá and English. domi ìwé. book. domi ìfẹ́. love. domi ẹ̀fọ́. leafy veggie. domi ẹ̀gẹ́ cassava domi ìgbá type of fruit domi ọ̀rẹ́ friend domi ada, machete domi idi, buttocks domi òwú thread tonal pattern Redo, Yoruba and English. Redo, ọkọ̀. Vehicle. Redo, Obi, Kola nut. Redo, iyọ̀. Salt. Redo, ọbẹ̀. Soap. Redo, Igba, Rope for climbing redò ilẹ̀. ground. redò ẹtù. guinea fowl. odò. river. redò ejò. snake. redò agbọ̀n. basket. tonal pattern rere Yorùbá and English rere iṣu yams rere ọṣẹ soap rere aṣọ cloth rere ọmọ children rere ata pepper rere aya wife rere igi tree rere ẹyẹ bird rere erin elephant verbs and their meaning get a dictionary to find verbs not listed Yoruba and English do ba to land. Do. Be. To beg. Do. Be. To vomit. Me. Be. To deliver or to give birth. Do. Bo. To cover. Me. Da. To create. Me. De. To arrive mi di to block mi fa to shave mi fẹ́ to want do fi to swing something do fo to jump or fly do fo to wash re ga to be tall. me ge, to cut. Do, go, to be stupid. Me da to sweep. Me be to carry. Me do to be ripe. Me do, to hear. Me ha, to jump, re, he, to pick up, do, ja, to fight, re, je, to eat, mi, ji, to wake, mi, jo, to dance, do, ju, to throw. Do. Ka. To read. Mi. Ke. To cry out. Mi. Ki. To greet. Mi. Ka. To teach or learn. Do. Ku. To remain. Do. La. To save. Re. Le. To be able or can, do, lo to use or spend. Do, lu to beat or strike. Me me to breathe. Do, ma to know. Re, mu to drink. Me na to spend money re ni to be re pa to kill mi pe to say mi ra to crawl do re to go mi ri to see do rin to walk mi, ro, to utter a sound. Do, ru, to carry. Do, sa, to apply medicines. Mi, se, to deny. Re, so, to speak. Mi, su, to bore, or to weary, or to be tired. Do, ta, to sell. Ni, te, to spread out. Do, ti, to push. Do, to, to follow. Ni, To. to untie. Ni, wa, to come do, where, to wash or to bath. Me, we, to say. Do, wo, to watch or look. Do, wo, to attract. Me, ya, to borrow or to lend re, ye, to be right or to be proper. Re, ye, to be tough. Do, yo, to be happy. Nouns and their meaning. Yoruba and English. Remi ilé house remi owó money remi ikú death remi ayé world remi ọwọ́ and remi iṣẹ́. work. Remi. mi Ho dodo ọ̀nà road. Redo ọjà market. Redo odò river. Redo ilẹ̀ ground. Domi ọ̀rẹ́ friend Dodo, ẹ̀jẹ̀ blood dòmí ẹ̀gbọ́n older sibling Domi, dòmídò àbúrò younger sibling rere ọmọ child rere ọkọ husband dòmí dòmí ìyàwó wife rèdòmí olùkọ́ teacher dòmí ìyá mother dòmí bàbá father Redore obìnrin woman or lady Redore ọkùnrin man. Subject pronouns making reference to people. Yorùbá and English. Èmi, mo, Hi, ìwọ, ìrẹ, o you ìrẹ casual. òun ó. he she or it. àwa wa a. we ẹ̀yin ẹ. you that is in plural. àwọn wọ́n they lọ to go ìwọ lọ sí ilé you go home present tense èmi lọ sí ilé i go home ti past tense ìwọ ti lọ sí ilé you have gone home bàbá ti lọ sí ilé ilé baba has gone home future participle yóò will or shall. ìwọ yóò lọ sí ilé. you will go home that is future tense. èmi yóò lọ. I will go. Note. Mm before any verb is called present continuous tense. For example, lọ, go, ń going. Possessive pronouns. There are five possessive pronouns in Yoruba language. Yoruba, English, me, my, re yours, re, is, hers or its. Wa, our, ye, your that is plural. Words that show possession of items in Yoruba language, Yoruba, English. me mine the book is mine. ìwé tèmi ni tirẹ̀. yours the car is yours. ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tirẹ̀ ni. tiwọn. theirs. for example the books are theirs. ìwé tiwọn ni. tiwa. ours. the horse is ours. Ẹṣin tiwa ni tirẹ̀. His or hers. The pencil is hers. Pẹ́ńsùlù tirẹ̀ ni. Demonstrative pronouns how to indicate or specify something. Yoruba and English this èyí yìí for example this book Iwe yìí that ìyẹn ìyẹn for example that box àpótí yẹn this àwọn yìí for example I like these oranges? Mo fẹ́ràn àwọn ọsàn yìí. Such. Irú yẹn. They. Wọn. Those. Àwọn yẹn. Each. Ọ̀kọ̀ọ̀kan. Every. Gbogbo. Adjectives are used to describe nouns and pronouns. Some adjectives and their meaning. Yoruba and English. Good. Da da. Far. Jìnnà. Short. Kukuru. Tall. Gida. Cold. Tutu. Big be dark Do do dúdú So so white funfun. Conjunctions Yoruba and English. And àti sí note. See also means to, as in going to. But. Ṣùgbọ́n. Whether. tabi, Because. nitori, Note, both sí and Ati have the same meaning in this case. However, sí is used to join sentences and ati joins phrases and nouns example. Ade ati olu je eja. Ade and olu ate fish. Ade jẹun ó sì sùn. Adé ate and slept. Prepositions how to show position of things. English and Yoruba. Inside, nínú, behind, lẹ́yìn, on, lórí, under, lábẹ́, beside, lẹ́gbẹ̀ẹ́, between, láàrin, to, sí, from láti for fún by or with pẹ̀lú at ni into nínú. Yes or no questions usually begin with a question mark. Ṣé Yorùbá and English. Ṣé ìwọ ń lọ sí ilé? Are you going home? Ṣé àlàáfíà ni? Are you in good health? Ṣé Adé fẹ́ ilé lánàá? Did Adé want a house yesterday? Negation Co. The particle that negates regular verbs is ko. For example, kò jẹ. Not to eat. Kò mu. Not to drink. Kò ṣe. Not to do. Kò lọ. Not to go. Kò wá. Not to come. Important. When a word ends in a vowel, and the next word begins with a vowel. The vowel of the second word is usually dropped and the two words are combined. For example, wa ile. come home wálé come home Oni ire. owner of ìrè onírè owner of ire. The following are the words used in Yoruba to ask question. Tani, Who? Kini, What? Nígbà When? At that time. Nígbà When? At what time? Ìgbà When? The time when? Nibo, Where? èwo which Melo, how many Hello, how much. báwo ni. how. Kilo. why. The following are the words used in Yoruba to ask questions. Note. Melo, tabi, èló. Melo is placed after the noun it modifies bàtà mélòó ni o ní? How many shoes do you have? Hello, it's used only to ask how much something costs. Hello, ni aṣọ yìí? How much is this cloth? Nígbà wo is used only at the beginning of an interrogative question. It is used to ask questions about when some actions will be performed. Nígbà wo ni Olú padà dé? When did Olú return? Nígbà wo? Changes to ìgbà tí in a statement. Mo mọ ìgbà tí Olú jí. I knew the time when Olú woke up. The following are the words used in Yoruba to ask questions. Kí ni is the question marker equivalent to what is? Kí ni orúkọ rẹ? What is your name? Kilo is used when you want to find out why something happened. Kilo de ti tí o kò Why didn't you sleep? Báwo ni? When you want to do something, the how question is as follows. Báwo ni a ṣe ń fọ aṣọ? How do we wash clothes? Command. Dìde. Stand up. Ẹ dìde. That is formal. Jókòó. Sit down ẹ that is formal. Wa nibi come here. ẹ wá níbí jáde síta. get out. ẹ jáde síta. The following are the days of the week in Yoruba. Ọjọ́ Ajé. Monday. Ọjọ́ Ìṣẹ́gun. Tuesday ọjọ́rú. wednesday. ọjọ́bọ̀. thursday. ọjọ́ ẹtì. friday. ọjọ́ àbámẹ́ta. saturday. ọjọ́ àìkú. sunday. twelve calendar months in Yoruba. Sẹ́rẹ́. January èrèlé february ẹrẹ́nà march igbe april èbìbí may òkúdù june agẹmọ july ògún august ọ̀wàwà september ọ̀wàrà october Belu. November. Ọpẹ́. December. The numbers in Yoruba. Dín. Subtract. Lé. And. La. Add. One ọ̀kan. Two èjì. Three ẹẹ́ta four ẹẹ́rin five àrún six ẹẹ́fà seven èje eight ẹ̀jọ nine ẹ̀sán ten ẹ̀wàá eleven ọ̀kànlá lé ten to one. twelve èjìlá thirteen ẹ̀ẹ́tàlá fourteen ẹ̀ẹ́rìnlá fifteen àrùndínlógún that is dín. subtract five from twenty. sixteen ẹ̀ẹ́rìndínlógún seventeen ẹ̀ẹ́tàdínlógún eighteen èjìdínlógún nineteen ọ̀kàndínlógún twenty ogún twenty one ọ̀kànlélógún twenty two èjìlélógún twenty three ẹ̀ẹ́tàlélógún twenty four ẹ̀rìnlélógún twenty five àrùndínlọ́gbọ̀n twenty six ẹ̀rìndínlọ́gbọ̀n twenty seven ẹ̀ẹ́tàdínlọ́gbọ̀n twenty eight èjìdínlọ́gbọ̀n twenty nine ọ̀kàndínlọ́gbọ̀n thirty ọgbọ̀n forty ogójì fifty àádọ́ta ẹ̀wá dín ní ọgọ́ta. ten subtracted from sixty. sixty ọgọ́ta that is ogún mẹ́ta. twenty times three. seventy àádọ́rin ẹ̀wá dín ní ọgọ́rin eighty ọgọ́rin ogún mẹ́rin ninety àádọ́rùn-ún ẹ̀wá dín ọgọ́rùn-ún one hundred ọgọ́rùn-ún ogún márùn-ún two hundred igba that is ẹgbẹ̀jì igba méjì. Days are divided into four grating periods among the Yoruba. They are as follows. Káàárọ̀ Ẹ káàárọ̀ Ẹ káàárọ̀ Around 5 a.m. to 11.59 a.m. Good morning. Káàsán Ẹ káàsán Ẹ káàsán o around 12 p.m. to 4 p.m. Good afternoon. Kú ìrọ̀lẹ́. Ẹ o. Around 4 p.m. to 7 p.m. Good evening. Kale, ekale, ekale o around 7 p.m. to 12 a.m. Good late evening. Note, oru middle of the night from 12 a.m. to 5 a.m. The following phrase is said from the time that the sun is beginning to set until about nightfall. This greeting might be translated, it becomes will be morning ẹ̀ka alẹ́ kú alẹ́ greetings for late evening. Remember that the pronoun ẹ e is you that is in plural. However, it is also used to address an older person. Ó thank you refers to a younger person ẹ thank you refers to several people or to an older person. Yoruba greetings. Greetings upon arrival. Eku Leo, Greetings to the household. Ẹ kú That is kú àbọ̀. Response to welcome into home bọ̀ to arrive. ẹ wọlé wọlé come in. various phrases beginning with od are used in farewell situations. ó dọ̀la. until tomorrow. ó dìgbà. until some other time. ó dàárọ̀ that is ó di àárọ̀ good night. Ó dàbọ̀. Goodbye. As a reply to ó dàárọ̀, one says o oh, ó dàárọ̀, adding sometimes kí Ọlọ́run ṣọ́ may God preserve us. Eku kú àtijọ́. It's been quite some time. Eku kú Eku Ẹ oh. I greet you for coming. Eku kú láíláí. It's been a long time. Eku kú ìpalẹ̀mọ́. I greet you for having made preparations. Eku agba. Greetings to the elder. Yoruba greetings for work. Eku kú Job well done. Good job. Used upon completion of a task. The following is said on entering a room where a party or meeting is to be held and finding some people already seated. Eku joko. Now, derived from the verb joko to sit down or Be seated. Useful phrases in Yoruba. Eku ile o. Greetings to the household. Ẹ kú Response when someone enters. Kò yé mi. I do not understand. Ẹ jọ̀wọ́. Olùkọ́, mo fẹ́ béèrè. Please, teacher, I want to ask. Ẹ jọ̀wọ́, olùkọ́, ẹ sọ̀rọ̀ díẹ̀díẹ̀. Please, teacher, speak slowly. Ilé rẹ ń kọ́. How is your family? Wọ́n wà. They are fine. Ṣé àlàáfíà ni? Is your health well? Bẹ́ẹ̀ ni, àlàáfíà ni. Yes, it is well. Telling time in Yoruba. Agogo mélòó? What time is it? Abo means half. Agogo kan. One o'clock agogo kan àbọ̀ one thirty agogo méjì two o'clock agogo méjì àbọ̀ two thirty agogo mẹ́ta three o'clock agogo mẹ́ta àbọ̀ three thirty agogo mẹ́rin four o'clock agogo mẹ́rin àbọ̀ four thirty agogo márùn-ún five o'clock agogo márùn-ún àbọ̀ five thirty agogo mẹ́fà six o'clock agogo mẹ́fà àbọ̀ six thirty agogo méje seven o'clock agogo méje àbọ̀ seven thirty agogo mẹ́jọ eight o'clock agogo mẹ́jọ àbọ̀ eight thirty agogo mẹ́sàn-án. nine o'clock. agogo mẹ́sàn-án àbọ̀. nine thirty. agogo mẹ́wàá. ten o'clock. agogo mẹ́wàá àbọ̀. ten thirty. agogo mọ́kànlá. eleven o'clock. agogo mọ́kànlá àbọ̀. eleven thirty. agogo méjìlá. twelve o'clock. agogo méjìlá àbọ̀ twelve thirty. agogo mélòó. what time is it. agogo kan. it is one o'clock. Kini ni agogo wí. what time is it. kù ìṣẹ́jú. subtract. agogo márùn-ún kù ìṣẹ́jú àrùndínlógún. fifteen minutes less than four o'clock ku means to remain. kọjá ìṣẹ́jú. add for example. agogo kan kọjá ìṣẹ́jú mejila. please note after the hour you add the minutes for 29 minutes after the àbọ̀ you subtract one to 29 minutes from the next hour. Part of the body in Yoruba. Head. ori, Eyes. oju, Nose. imu, Mouth. enu, Lips. ete, Ears. eti, Chin. Àgbọ̀n. Ear. Irun. Hand ọwọ́ neck ọrùn back of neck ọgọ́rùn back of head ìpàkọ́ arm apá stomach inú leg ẹsẹ̀ tongue ahọ́n teeth eyín toe ọmọ ẹsẹ̀ buttocks ìdí knees orókún hip itan womb ilé ọmọ. The following formulas will help you make any sentence you wish to make. Yoruba speak in reverse compare to English, but similar to Spanish or French. For example, ilé pupa, house red, rather than red house. Verb and nouns, noun and pr pronoun plus verb. Noun pronoun, verb plus noun pronoun plus verb. Noun pronoun plus verb plus verb plus noun pronoun noun pronoun plus verb plus preposition that is plus noun pronoun question tag plus noun pronoun plus verb that is plus noun pronoun The following formulas will help you make any sentence in Yoruba language. Yoruba, English, verb, noun. Iṣẹ́, ọwọ́. Hand work. Combining noun, pronoun, plus verb will help you to make a sentence. Noun or pronoun verb plus noun pronoun plus verb will help you to make another sentence question tag plus noun or pronoun plus verb plus noun will also help you to make another sentence. Combination of noun, pronoun, plus verb, plus verb plus noun or pronoun can also help you to make another sentence. Èmi fẹ́. I want. Mo ra aṣọ. I buy clothes. Mo fẹ́ omi. I want water. Wọ́n jẹ iṣu. They eat yam. Fún mi ní owó. Give me money. Mo fẹ́ lọ sí ọjà. I want to go to market. Kí ni o fẹ́? What do you want? Ilé àti owó. House and money. Thank you for purchasing a copy of the English Yoruba language DVD course 1. Now that you have finish watching the English Yoruba language DVD course one, please try and get yourself a dictionary of English Yoruba language. And if you continue to practice the language every day, you will be able to understand and speak Yoruba language fluently in two weeks, guaranteed.